الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولا مباوة ولا مباتي أتنجواني عرين وبناني أباتي أدوك فون أنفي تتبي الله وبا أفين بي كي الله مساك بها ينوتي يكي àbẹ̀lẹ̀ ah, wọn bá la subhanahu wa ta'ala ogun tí ọlọ́wọ́n bá ṣe fẹ́ kọ̀ọ̀kan wa kọlọ́mọ́sá wọlé agbára rẹ̀ kọlọ́mọ́sá yàrá fi àlùbáríkà sí gbogbo èyí tí a ń béèrè lọ́wọ́ ọlọ́run tí ó ti tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run kí ọlá agbára àtàánú ẹ̀ kọlọ́mọ́sá ṣe fún wa nínú ah, ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a ń bá lọ nípa ọ̀rọ̀ mada ba'dal maut. ما ينتفع به الميت انتي tí جدي ti jáde láàrin wa bàbá ni ìyá ni àbí ọmọ àbẹ́gbọ́n àbí ẹbí àbọ̀rẹ́ nǹkan wo ni a lè fi ràn án lọ́wọ́ tí yóò máa ṣàǹfààní fún nínú sàárè nítorí pé ẹ̀mí tí ń bẹ nínú ara wa ẹ̀mí yẹn là máa fi ń ṣiṣẹ́ rí ẹ̀mí yẹn là máa fi ń lọ sọ́tún lọ sósì ẹ̀mí náà ti wá kú nínú ara nígbà tẹ́mi ti kú nínú ara yìí sìn definitely ẹ̀mí ti stop ìtumọ̀ náà ni pé gbogbo iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí ó máa gba ládàá iṣẹ́ náà ó ṣe kíni òun náà stop eléyìí òun ni reality èyí tó dá gbogbo wa lójú téèyàn bá wá fẹ́ kọjá pé tí èèyàn ò bá sí láyé mọ́ ìsìn tún wúyàn kí àwọn màláíkà kí wọ́n máa dáṣẹ́ dúró láti máa kọ àwọn iṣẹ́ rílẹ̀ fún yàn ẹ̀gbọ́jọ́mọ́ ẹ̀mí ti dúró àmọ́ àwọn writers àwọn màláíkà tí wọ́n ń kọsẹ̀ rílẹ̀ èèyàn ò káwọn dáwọ́ iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe èèyàn fẹ́ kí wọ́n dá dúró ó ní ọ̀nà tí ànábì ní kágbé gbà èèyàn ní sílẹ̀nu sẹ́mọ́ yóò sì máa gba pension ṣẹ́rí pension ti ń gbà ọ́n ara aṣẹ rẹ̀ tó ṣe nígbà tí ó wà lẹ́nu sáfíìsì náà ni ẹni tí yóò sí ní sáfíìsì oye kò sẹ́ni tí ó fún ní pẹ́ńsàn tó bá ti dàgbà ẹni tí ń gba pẹ́ńsàn yẹn sìn ń jẹ oògùn rẹ̀ tó ṣe nígbà tí ń ṣiṣẹ́ náà ni wọ́n lẹ́ni tó bá fẹ́ kọjá pé àwọn mọ̀láìka ò ní dáṣẹ́ dúró wọ́n máa kọ àwọn sẹ́ẹ̀rí lẹ̀ fún tó sì ti wà nù sàárè tí ò sí láyé mọ́ tí ó wà dáyà gẹ́gbà tó wà ní ilé ilé ayé wọ́n ní tí ó lọ lè mójútó kó tó jáde láyé ó ní alwakf kí wọ́n pè ní wakf alwakf ó ní wọ́n pè ní nǹkan tí èèyàn ṣe kalẹ̀ ní iṣẹ́ táwọn èèyàn ń ṣàǹfààní ń bẹ̀ ẹni tó sì wá ṣiṣẹ́ yìí kalẹ̀ kò sí láyé àwọn yẹn wá ń sàǹfààní pẹ̀lú tó fi lẹ̀ yẹn àwọn àlùfáà àwọn ni onítọ̀hún àwọn màláíkà ọmọ akọ́sẹ́ rẹ̀ rẹ̀ lẹ̀ kò sì sí ilé ayé mọ́ lànàbí fi sọ fún wa pé ẹ̀yin sallallahu alayhi wa sallam anabi idha mata bunu adam anabi ní tọ́mọ anabi adam bá ti jáde láyé inqata anhu amalu kò sí iṣẹ́ kan tó lè ṣe mọ́ illa min thalath nǹkan mẹ́ta ló tún lè máa wọnú fáìlì ẹ̀ sọ́dọ̀kọ́tì járíya sàárà tí ó wà ńlẹ̀ tí àǹfààní rẹ̀ àǹfààní sàárà yẹn tí wọ́n ń bá ẹni yẹn ìwọ kọ́ mọ́sálásí sìn jáde láyé gbígbà tó wà láyé náà gbígbà táwọn yẹn bá ti ń wọ mọ́sálásí tí wọ́n sì ń jáde lẹ́ẹ̀márùn lójúmọ́ wọ́n ka iye èèyàn tó wà nínú mọ́sálásí ń jama wọ́n wàá kọ́ sínú ìṣẹ̀rí rẹ̀ ibi ọba ṣẹ́dé tó fi jáde láyé nì tó wá pé nàmbà sísì bá ní wọ́n wàá kọ́ nàmbà sẹ́wọ̀n wọ́n wàá kọ́ síbẹ̀ pétọ́ lẹ́ni o àwọn èèyàn sàǹfààní pẹ̀lú endowment alwakf ẹ wá àwùjọ tí mọ́sálásí ò tó parẹ́ ẹ nti tí ó ti wọnú fáìlì ẹ̀ ìdánpẹ̀ ní sọ́dákọ́tún járíà nìyẹn continual charity. bẹ́ẹ̀ sì kọ́ sọ́dákọ́tún járíà tiẹ̀ tipa rẹ̀ ká ó ní kànga àbí kanga gbogbo àti àwọn yẹn bá ti ń pọn mi nínú bọ́hò yẹn tí wọ́n ń pọn mi nínú kànga yẹn ẹ tí ó pọn mi lójúmọ́. ọ̀dà kápẹ́ yẹn méjì ni wọ́n múná wá lọ́sẹ̀ àwọn yẹn wá pọnmi látàárọ̀ dalẹ̀ níjọ́ kínní wọ́n pọnmi látàárọ̀ dalẹ̀ níjọ́ kejì láàdá yẹn ti wà nínú fáìlì ẹ̀ bó bá jẹ́ pé o tún wá ra jẹnẹrétọ̀ tì í ìpè tọ̀ ẹ̀yàn ọmọ o tí jẹnẹrétọ̀ bá ti ń bàjẹ́ nínú owó tí mo yà sọ́tọ̀ yìí ẹ máa ṣe kínní ẹ máa rà míì títí ayé ẹ wo iye tí o ti wọnú fáìlì ẹ̀ kò sí eréere tó tó anabi ejúwe anabi sọsọlá ọba wa pílánì báàsì lu ayé ó tún bá wa pílánì tabako láyé kí lálẹ́ máa ṣe tí wọ́n máa ṣàǹfààní fún wa. alwakf endowment jama erisi méjì ni òpin sí lọ́dọ̀ àwọn àlùfáà kan wọ́n ní nǹkan téèyàn ó ṣe kalẹ̀ tó pé àǹfààní ibẹ̀ làwọn èèyàn máa jẹ́ tí wọ́n ti ń jàǹfààní ẹ̀ bí ìgbà tó wà nílé ayé tó ń ṣe sàrà wọ́n ní èmi ń bẹ tó jẹ́ pé òun ò ní jẹ́ mọ́sálásí kò ní jẹ́ bọ́ọ̀ bóyá ilé lèèyàn kọ́ pé ilé yìí o ẹ máa fi rẹ́ǹtì títí tílé náà òfin ní exist ma gbogbo owó tẹ́ ẹ bá wá ń gbà nínú ilé yẹn owó rẹ́ǹtẹ̀jì yẹn owó yẹn ẹ máa ná sí ilé ọlọ́run àbí kẹ́ ẹ máa ná sí ọ̀dọ̀ àwọn ọmọ òrukàn àbí kẹ́ ẹ máa ná sọ́dọ̀ àwọn opó àbí kẹ́ ẹ máa ná sí skul kọ́sà jẹ́ pé ìpìlẹ̀ yẹn bàbá yẹn ló ní èrè bẹ̀ òun ní ọ́fíìsì endowment ẹlòmíì àti ìpìlẹ̀ àti èrè méjèèjì lẹ́lòmíì fi endowment ẹlòmíì ti a ní ìtẹ̀yìn bá rí bẹ́ẹ̀ ni endowment yìí tá à ń pè ní wakf wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn alfa ó ní more than seventy tóun mọ̀ nínú àwọn sahaba tó jẹ́ pé bọ́ba ti rẹ̀ wọ́n báyìí tí wọ́n ń gbóòórùn pé tọ́ àmọ́ bá là àmọ́ bá lọ ni wọ́n máa pariwo pé endowment o endowment o endowment o alwakf alwakf alwakf alwakf jama ọ̀rọ̀ islam dàrú kéwù ni òsèkínní kéwù ni òtó àwọn àfẹ́sìn ni wọn ọ̀ráyè láti tọ́ àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run nítòsí fa òun náà ni pé níta jẹ àti níta mu yóò wá arọ́ náà ńlẹ̀ báyìí yóò wá darí wọn gba inú igbó lọ ṣe àdìsí tá a kà yìí kò sáfà tí ọmọ kódà wọn máa ń kà àdìsí ẹni bí fìdáwù jọ wọn máa ń kà pé ẹ̀yin tẹ́jẹ́ ọmọ ogun ànábìíní ìdá mátàbọ̀nù Adam tọmọ nàbí adamu bá ti kú inqata anu amalu kò sí nǹkan kan tí yóò bá nínú sẹ́ẹ̀rì mọ́ illa min thalath àfi nǹkan mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ sadaqatun jariya yóò fò yẹ continue charity kò ní sàlàyé yóò kàn sọ firi náà ni àwọn ẹni mo yóò ń tafa àbíhì àbí mà tí èèyàn kọ́ àwọn èèyàn táwọn èèyàn sàǹfààní pẹ̀lú mà yẹn yóò máa lọ bí aw waladin salihin yad'u lahu àbọ̀ máa tí ń ṣàdúrà fún bàbá rẹ̀ kí lẹ́yìn sọ fún bàbá yìí wọ́n ládùúrà ni ta alákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ kàn lójú ọ̀nà kí ló dé tẹ establish yẹn kó yé wọn continue charity wọ́n ní àwọn èèyàn ah, àwọn èèyàn o àwọn kan tó bá ti wọ́n bá wọn àwọn èèyàn ní sèé bẹ́ẹ̀ bá ní one point two sí one point two èèyàn kọ́ mọ́sálásí tí ó gba èèyàn sixty five ẹni ra màálù mẹ́wàá èló nu jama ẹ màálù hundred thousand lọ́nà mẹ́wàá one million ti dúró ọ̀ya ẹ máa ṣí yòókù bàbá jẹ́ni tí mo gúdà yóò tún ra gúdà sí. àwọn yẹn wá fi ẹran wọ́n fi mutí wọn ní kọ́dà bẹ́ẹ̀ mo ti ná ọmọ ìyá kan náà ń wo àyè sòkú ní islam díẹ̀ bá sínú islam ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́ gbogbo ara tó bá wù kó ṣe kí ni kó fi ya rẹ̀ dá àti bàbá ẹ̀ àmì yìí tí ó dá wa lójú ni pé sunna iṣẹ́ yóò máa lòkè sí sunna sì máa ń fún yàn ní freedom gbókù rẹ kún sìn àyà rẹ ntí ọjọ́ ọláyà náà ni pé kò rí mọ́tò tó gbé dé tẹ́ kẹsì ní pákó one five tẹ́fì bò wọ́n lẹ̀ ọ̀tán o endowment dáhùn ìgbà tipa ọba ka bàbá ò ṣe kó tó lọ ìyá ò ṣe kó tó lọ ẹ̀yin náà lágbára ẹ̀sìn sọ pé kẹ́ máa lọ bí sẹ́yìn kọ̀ọ̀kan yín mọ́ èyí tọ́wọ́ yín gbà tá a wà láyé gan ọlọ́run ẹni bá lágbára kọ́ lọ Mọ́kà ẹni bá lágbára kọ́ gbàwẹ̀ ẹni bá lágbára kọ́ yọ sàkájà mọ́ ẹ jẹ́ ká renew Islam wa ibẹ̀ lórí wà fún wa o tí èèyàn bá lè daṣọ òkú tí ń tọ̀ ń lọ bí wọ́n ti ń ṣe òkú bọ́ọ̀ bá ṣe ń darí wọlé táwọn ọmọ rẹ̀ rí gbogbo àwọn ẹ̀bùn tó kó dé ìtọ́ ń sọ fáwọn ọmọ rẹ̀ ni pé ìtí wọ́n ṣe fọ́ọ̀rẹ́ mi yìí tẹ́bí náà bá ti kú ìtẹ́sẹ̀ fún mi nù àwọn tí wọ́n ti rí pé dádì ah dádì ah, ọjọ́ mẹ́jọ kẹ̀ dádì dádì òdì wọn ò jẹ́ lọ láyé wọn àwọn ọmọ yẹn nìyẹn wọn ò ní yapa wọn bá ti jáde láyé tí wọn wá pé wọn wá pé àwọn sẹ́yìn kùlé sẹ́jọ́ mẹ́ta ní àbíjọ́ mẹ́jọ èwo lọ́bẹ̀ sùn nínú méjèèjì àwọn ọmọ ò ní yapa ìdókù tí wọn máa rò ní pé àǹtí mi ẹsẹ̀ ní five hundred thousand yẹn èmi náà ń rí bíi one million ká ká ṣe kankan fún dádì ẹ dákun ẹ dákun. Eh? ọlọ́run ọba ní ṣe aliyastawi lẹ́dínà ya'lamun kul aliyastawi lẹ́dínà ya'lamun wọ́n lẹ́dínà la ya'lamun bàdà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run láwọn èèyàn tó dòkó kéwú tọrọ yé tí wọ́n tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wọn ọlọ́run níṣẹ́ wàá fi wí àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn wọn. ìmọ̀ òun ni mọ̀ dìtà mi téèyàn fẹ́ jẹ láyé àti téèyàn fẹ́ jẹ lọ́run ọ̀run yẹn wá ní kò sẹ́nìkankan tó débẹ̀ rí kò sẹ́ni kankan tí ó rí àmọ́ ẹ̀sìn ó ti sọ fún wa yìí pé a máa gba ń ta àrígbọ́ tó wà ní koran ń ta àrí náà tó koran tí ó ṣẹlẹ̀ a máa gbàgbọ́ ọ̀ wà lágbára bọ́ ọ ọlọ́lẹ́ra koran koran hundred koran fifty àwọn mìíràn máa ń pín tíra níbi fìdáwò àtijọ́ mẹ́jọ jésù tàbára ká wọ́n ṣàyọ àwọn súra àjálàbí yẹn ìṣàwákà mọ́lẹ́kù wọ́n da gbogbo súra lu tí ò ní wúlò fọmọ gan torí different súra ní lọ́wọ́ à ń bẹ̀ wọn ò tó léra wọn. àmọ́ nígbà tí a ti áàdì súnà mọ́ bídíà yẹn bídíà yẹn ti bà súnà yẹn jẹ́ láì ní pèrò láì ní sòkú láì ní láwọn ṣe fìdáhùn ẹ̀rọ Quran hundred ẹ sí masjid ẹ wo ọdún tí wọ́n fi ka kuraani ní kó tó ya kó tó má sí masalasi ma kọ́dà kò sí tó burúkú yẹn kọ endowment sára yẹn àmọ́ má kọ́ orúkọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àtọkọ tiẹ̀ náà kọ́ mọ̀ bọ́ sí kárí ni kọ́ wà láàrin wa àtọ́lọ́hún ipò wa ka alukur'ani ọgọ́rùn-ún rantipa ibaka sórí tí Kùránì bá ti exist ní masjid bàbá yẹn ní bá ti ń sí ojú owó kìíní ojú owó kejì táwọn yẹn ń kà tó ń gbé lẹ́hùn wọ́n sì máa kọ́ ládàá kalẹ̀ fún àwọn ilmu yuttafa bi aw waladin salih endowment you are, you are free to choose ẹyẹ ìtọ́ba rí i pé ó wù ọ́ àbí tipa rẹ bá ṣe kí ni tọ́ba ká kọ́dà ẹlòmíràn rà gé èyí ni mọ́sálásí tó máa ti ń lo àgé kọ́mọ́dé pé wọ́n kàn kó sínú stọ́ ẹlòmíràn rẹ ní ní mọ́sálásí tó máa ti ń lo ẹni ẹlòmíràn rà rọ́ọ̀gì do something for father ṣe nǹkan kan fún bàbá yẹ ṣe nǹkan kan fún yẹ ìwọ náà fúnra rẹ kò sí tó burúkú ṣe fúnra ẹ kó tó jáde láyé torí o àwọn ẹbí ò ṣe torí ojú ò ní tẹ́yìn má àwọn kan kó gbogbo àwọn mọ́tò rẹ àti gbogbo àwọn ilé rẹ gbogbo àwọn properties rẹ tó làágùn ṣe wọ́n bá máa pín ọ̀kan náà àwọn ọmọ ọ̀rẹ́ wa kan tó ṣaláìsí láìpẹ́ làwọn àbúrò bá dìde àwọn àbúrò ọ̀rẹ́ wa táwí ni wọ́n bá ní ẹ ẹ̀gbọ́n àwọn tí ó kú mọ́kà ni ọ̀rẹ́ wa yẹn kú sí ó ní ẹ̀gbọ́n àwọn tó kú yẹn ẹ ó promise àwọn pé òun ó fáwọn lówó iṣẹ́ tó ń bá darí maka tó kí ni wọ́n fẹ́ ká ṣe báyìí ah, wọ́n ní mọ́tò rẹ̀ kẹ́ àwọn ta ni àwọn fi di promise ti sẹ́ríkọ́ rẹ̀ wọ́n broda wa yìí sì bímọ mẹ́sàn-án jama ìyàwó méjì ẹ̀ẹ́rì tọmọ rò mọ́ ẹ̀ẹ́rì ti àwọn ìyàwó rò mọ́ kásẹ̀ pé àwọn èèyàn lè lọ́kọ̀ mi àwọn ọmọ ńkọ́ ọmọ five years pé ọmọ six years wà nù wọn ìtọ́dàgbàjú nù wọn eighteen years èwo ló ti tójú bọ́ nù bọ̀ jàmá mùsùlùmí lọ́ọ̀yà tó ní eh, brọ́dà yìí ni wọ́n sọ fáwọn àbúrò yìí pé kọ́dà àáfàá jẹ gbèsè lérí mọ́tò yẹn ó kù three hundred thousand òun lòún yá wọn òun èsán tán ẹ̀rì ẹ̀rì àjogún sì ti múra. tí wọ́n máa sọ fún àwọn ìyàwó pé àwọn ẹbí tí ọkàn tó gún ọkàn ni o wọ́n sì máa sọ fún àwọn ìyàwó pé afẹ́ ló lè bọ̀dá wa tí ọmọ òkú bá ti wà láyé àìgbọ́ ogún ọ̀kan àbúrò òkú kọ̀ọ̀kan ẹ̀gbọ́n ẹ̀ tọ́mọ òkú bá ti ṣe kínní tọ́mọ ti wà láyé tí o bá sọmọ òkú láyé tí o bímọ rárá láti wá shift sọ́dọ̀ táwọn àbúrò bàbá òkú wà láyé ìyá òkú wà àwọn ní ìpìlẹ̀ ọmọ òkú ní ẹ ẹ tuntun. òṣùlù ni bàbá ti ya fòrò òun làwọn ọmọ ẹwù ẹwù ẹwù tí ń ṣẹlẹ̀ jẹ̀mọ́ wọ́n tún wá ń káwọn ìyàwó lójú pé ah, ilé ni àti àwọn ẹbí ní fi ṣe kankan o eh, ẹ tètè wò lọ́lọ́ lọ́kọ́ o ha èmi rò pé ilé yẹn làwọn ọmọ yẹn tó bá dàgbà àwọn tó bá ṣe ìjọkùnrin nu wọn ilé yẹn ni wọ́n ṣe kí ni wọ́n padà sí àwọn tó wájú obìnrin àwọn ṣe lè lọlé ọkọ bẹ́ẹ̀ bí ṣe ṣe náà nu nígbà tí o ṣàgbọ́yé Islam ṣàgbọ́yé Islam bá wà pàrà kò ní dasin tí ó kàn láfi ní ká súnmọ́ àwọn afásùn náà àwọn ni wọ́n ráàyè láti ṣàlàyé ẹ̀sìn ṣé ẹni tí ìbá ti ṣàfàṣùn náà tó bá ti ń súnmọ́ ọmọ jìnnà sẹ́sìn torí òun ní tájẹ́ tiẹ̀ bọ́bá tí wọ́n ń wò pé ah kí láwa fi ṣe endowment tiwa báyìí torí àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn wọ́n ní kúkú ṣe é kó tó jáde ní ilé ayé tọ́wọ́ máa wò nǹkan báyìí pé tọ́ ẹ̀yin ọmọ eléyìí sogún o eléyìí o mo fi kalẹ̀ fúnra mi ni tí n bá jáde láyìíká ọmọ láyìíká ọmọ ṣe kí kí wọ́n máa dàṣẹ́ dúró ká sì máa kọ́ṣẹ́ rí lọ ọwọ́ bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn òbí wa tí àwa tí à ń bẹ nílé ayé náà ọlọ́mọ́sá jáwa náà orí sefara wa bàbá wa lè ṣe tàbá fi lọ ọlọ́mọ́sá wọlé agbára rẹ̀ ọlọ́mọ́sá ìyàn ọmọ aláàánú fáwa náà tí ó ṣe ẹ̀ndáwọ́mẹ́ntì fún àjàmá tí fáìlì wa fi ṣe kíní tí yóò fi gbé wa wọ àlìjáná ọlọ́wọ́n bá wa abẹ́lẹ́ Allah gbogbo àwọn tí wọ́n ti lọ láàrin wa ọlọ́mọ́sá bá ní kẹ́ wọn gbogbo àwọn tá ilé wa lójú wa ọlọ́mọdé ó bàjẹ́ tàbá jáde láyé náà ọlọ́mọdé ó dàrú ọlọ́mọdé ó bàjẹ́ mọ́jì wọn ó sẹ̀sìn mí nínú ilé wa títí táyé parẹ́ wàlá hawla wàlá quwwata illa billah subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.